apanukọ̀ láyè yìí a fi bẹ̀wọ̀ ọlọ́run lórí aláàjì wa Ahmed Tinubu tí ń jẹ́ pírẹsidẹ́ǹtì wa láìpẹ́ yìí ọlọ́run tábùkù sàṣírí àlàáfíà fún nàìjíríà ìlà àlàáfíà fún ilẹ̀ yorùbá ìlà àlàáfíà fún ilẹ̀ haúsá ìlà àlàáfíà fún ilẹ̀ yíbò ẹni tí ọba ṣàdúrà fún ìjọba ìṣẹ̀lẹ̀ ni tọba arébọlẹ lókè ìwọtọ wà sàlẹ̀ náà ní orí ìlú anabi sallallahu alaihi wasallam ọmọ pẹ̀lú wọtá nínú ìmáà káfẹ́ràn lu ẹni ìmánì ni lábẹ́ àníyàn tá ń dà yìí àdá fún nàìjíríà àwa àdá fún márkàsì wa mọ̀lánà mùdír Habibullah ádámà bẹ̀lá ìlàlọ́ ìdájọ́ àfọ̀n aláàfíà sí Amin. Amin. Amin. Amin. yìí ni wọ́n fa àlàáfíà sí ní àwọn náà fa àlàáfíà sí ẹgbẹ́ tó nídìí àlàáfíà bá a ṣe ẹni nídìí púpọ̀ àṣírí bá wa ṣe ẹni nídìí mímọ̀ ọlọ́run ṣe fún wa ẹni nídìí ìṣẹ́gun ọ̀tá náà ṣe fún wa ẹni nídìí àṣeyọrí tó dáwọ́rí ọlọ́run ṣe fún wa aláàbẹ̀ lọ́dọ̀ ọlọ́run aláàbẹ̀ sí ọlọ́run ọ̀rọ̀ mọ́ ẹ̀ apàdánù pé yá Allah yá Rahman. بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله al-fatiha méjì méjì fatiha kan fáwọn tó ti lọ látòrí ìyá wa Sharifa fatiha kan látòrí bàbá tó bí àwọn àjẹwàsù àti gbogbo àwọn àyè wọn fi lórí gbogbo wa náà àti gbogbo ẹbí wa àti rán wa àti lẹ́yìn wọn lápapọ̀ àti Nàìjíríà bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in.